Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillahi Rabbil Alamin. الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد ولد آدم أجمعين صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها الإخوة الأحباب ومستمعي الكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته ní àsìkò yìí a máa sọ pàtàkì àsọ́lá a máa sọ pàtàkì àsọ́lá àsọ́lá tó hiya rukunu athani min arkani islam wa hiya akadu arkani islam ba'da shahadatain àsọ́lá ó jẹ́ tí ó jẹ́ orígun kejì nínú ẹ̀sìn Islam òun ló sì kàpá jù ní sẹ́tà ń fara ṣe lẹ́yìn ìgbà tá bá ti jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ ká fìjọ́sìn fún ní òdodo àfi Allah ànígbà sallallahu ta'ala alayhi wa sallam òun lọ́lọ́run sì fi rán tó ní sọ́lù kámàrọ̀ àìtùmú ni ó sọ́lì nígbàtí sọ́lá tó di ọ̀ranyàn ẹ máa ṣe sọ́lá tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí rí mi tí mò ń ṣe sọ́lá pẹ̀lú àwọn ahadith ní ìtaàtún fi kún táàmù wá lórí ọ̀rọ̀ yìí tí ó jẹ́ ká mọ̀ dájú wípé bí ẹnìkan bá wà nínú sẹ̀mí ayé tí ò mọ̀ sí sọ́lá pàlẹ́sàbí muslim kìí ṣe mùsùlùmí kó solùgbà fọ́lọ̀ ọ̀ràn yàn sì ni ká jẹ́ mùsùlùmí ọ̀ràn yàn gbogbo ẹ̀dá ọlọ́run adjective ni ká sọ pé muslim tí wọ́n bá sọ̀yàn ní muslim tí ò bá sí islam kò sérè mẹ́wàá ju ọlọ́njọ́ gbẹ̀dọ̀ kíyàmá orúkọ tán sì pé láyé tó fi kúrò láyé ni muslim but kò sí islam ayé asratu alimron wala tamutunna illa wa antum muslimun àákà yẹn àátún ká ti sratu alimron náà ẹ̀wọ̀n ayà ǹjẹ́ 19 kan yẹn àti 85 méjèèjìlá kàkà tó tẹ̀síwájú ọ̀rẹ́ ẹ̀ ní ká jẹ́ mùsùlùmí dájúdájú ká jẹ́ ni tí ó ju pájú sílẹ̀ fọlọ́run nílànà bọ́lọ́run bá ṣe fẹ́ kìí ṣe báwa ṣe rò ní tí jẹ́ ìsìláàmù tọ́lọ́run dájúdájú. ẹ̀sìn kan ṣoṣo tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní islam. ẹ̀hẹ́n kìí ṣe láyé mo fẹ́ ká kíyè sáàrin yẹn láyé èmi ò mọ iye èmi ò mọ iye àáfàá kan ò sì mọ iye ẹ̀sìn tí ń bẹ nílẹ̀ yorùbá kan ti máa sọ pé ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kẹta láyé gangan globally àmọ́ iye ẹ̀sìn mo sọ ń jò ní mo ní bẹ́nìkan bá mu mílìkì tán mílíkì ọlọ́pẹ̀ tó dẹ̀ design agolo ẹ̀ tó sọ pé ọlọ́run òun nu ẹ̀sẹ̀ ká tún lékún nù ọlọ́run ká tún lékún nù àbí bẹ́ẹ̀ kọ́ ni that's why tó fi jẹ́ pé nígbà tọ́lọ́run dákọ̀ àwọn ọlọ́run àwọn òòṣà tí wọ́n máa ń sìn áálí àlọ́lọ́run pé ó pluralize ẹ̀ ni kò jẹ́ sọ pé iye pàtó báyìí ló lè jẹ́ àmọ́ lọ́dọ̀ ọlọ́run mọ́ afẹ́ká tún yẹn kà sétí gbogbo mùsùlùmí láyé dájúdájú dájúdájú ẹ̀sìn kan ṣoṣo tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní islam ó ní al-islam naam àwọn tí a fún ní tírà síwájú kò sì ṣe ìyapa ẹnu àyàfi ẹ̀yìn ìgbà tí àmọ̀dájú rẹ̀ ti wá bá wọn. bó ṣe wà nìyẹn látòrí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àti ọlọ́run bá ti rán nígbà tó yá làwọn èèyàn yìí ẹ lọ síbi àyà eighty five ní sùúrà yẹn náà. ẹnikẹ́ni tí ó bá tún wá ẹ̀sìn kan yàtọ̀ sí Islam a kì yóò gbà lọ́wọ́ rẹ̀ ní ọjọ́ ìkẹyìn yóò sì wà nínú àwọn ẹni òfò. tó ìsìnyẹn lè jẹ́ mùsùlùmí tí ó tẹ́bá yọ̀yàn tí èsì mùsùlùmí tí èsì sọ̀láàtù kó náà wọn tán pẹ̀lá wọn ní mùsùlùmí lónìí ẹ̀ sì rí pé nígbà tá kó mùsùlùmí kó láwùjọ lórí ibi tẹ́ ti mọ̀ wọn la mọ̀sájídù wa àwọn mọ̀sájídù wa àwọn mọ́sálásí wa kòkún kòkún rí lọ́jọ́ júmọ́ gan akànpọ́nlé ní kòkún pèlétà sí àsọ̀lọ́wàtò rọ̀wàtì àwọn sọ̀lọ́wàtò ránṣẹ́ lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ láàrin ilẹ̀ láàrin àwa yorùbá yìí so àwa ń sọ pé abdullatif abdulrahim abdulrazak ah, mùsùlùmí ni wọ́n kódà ń gbà míì tán bá ń ṣe tó bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ ah, ni kí ni ni kí ni quality fi pè ní musulmi sí orúkọ abadan ọ̀jọ̀gbọ́n kan ni wà mú sálẹ̀ dí wàmọ̀nsálẹ̀bí rọ́bà òfèrè áwọnù mọ́rúsálú Musa kan bẹ tó yẹ pọ́lọ́run ní kí jòbílù tọ́jú ẹ̀ alẹ́sàlám tí wọ́n gbé jùnù tó yẹ pọ́n lọ́lọ́run ní kó oní màláíkà jòbílù lọ́n fi sábàbí tọ́lọ́n fi mẹ́mẹ́ rẹ̀ dúró tí èsìkò ọmọ adámà kan ló tọ̀ sóyé káfírì ló yà Musa àti ànábì Musa alẹ́sàlám ilé ìfẹ̀rẹ́ ọ̀rùn wọ́n sì ti tọ́ wà Musa lẹ̀dí rọ̀ bá òfèrè àónù mùrùsálù ònlódòdì sí ọlọ́run yìí sóyé kánú àwọn àfáà mi tàbí fayélẹ̀ wọ́n bá kẹwọn kọ́ bá sàlẹ́kùn kẹwọn wọ́n ní àdàgbàjẹ́ àdàgbàjẹ́ kíni àdàgbàjẹ́ joeli àdàgbà hmm? fẹ́ rántí bí wọ́n ṣe gbọ́rọ̀ yẹn kalẹ̀ ni àdàgbà jẹ́ ràúfù ọ̀sẹ̀ mẹ́mọ̀ ẹ̀ bí wọ́n ṣe gbé kalẹ̀ nù yẹn ni pé ńgbà tó dàgbà ló tó gba Islam ńgbà tó dọmọ 50 60 70 80 ló tó gba Islam àwọn alórúkọ wọ́n lọ́wọ́ máa jẹ́ ọwá ní ràúfù joelisi ní tẹ́lẹ̀ ó sàn ju kí ni lọ wọ́n dá ní wákà ní o jùbìrí lù gbẹ́mù náà wá ìtàn bí sí ní Islam tí ó ṣe Islam tó pé ọmú ní ọmú ní nígbà tí ń kú láyé lọ náà ògógóró náà ní tún mú lọ kò sí sọ láti kan rí jìbìrìlù wọ́n ti ń pè tí ń bá mùláka jìbìrìlù jókọ àbí tí ń bá muhammadu tó jẹ́ tí ń jókọ ànábì muhammad sallallahu alaihi wasallam kò sí ọlọ́run sì jẹ́ ní sùjúdù ẹyọ kan ẹni tó dàgbà tó yẹ gbà sìláàmù lónìí tó sì bá sìláàmù kò láyé eléyìí ló pè lóráyé wà torí pé ní táwọn pè ní islam ní al-istislam lillah bitawhid kí ojú pájúsẹ̀ sílẹ̀ fọ́lọ́n kó sọ pé nítọ́lọ́n bá fẹ́ ni mo fẹ́ nítọ́lọ́n bá wí ni mo ṣe tán àti gbọ́ òun ni mo ṣe tán àti tẹ̀lé ẹ̀dàkùn mo fẹ́ mọ ọ̀rọ̀ àbùkù tó wà nílé yìí táwọn kan fi láwọn níjẹ́rọ ọlọ́run tán sì jẹ́rù ìjọba iyì ni fún wọn kan sọ pé òun ti rí sẹ́ federal lónìí Ọ̀yọ́ state láwàá iyì ni fún kan sọ pé Ọ̀yọ́ state government ti fóun níṣẹ́ kódà ẹ wo lẹ́tà òun wọ́n ní kò resume next week to become a civil servant servant wọn mú gbólóhùn yẹn kò lẹ́nu the same thing náà là ń lò fọ́lọ́hun to become a servant of Allah bẹ́ẹ̀ bá sì fẹ́ pè ní Allah ẹ̀mí ẹ̀pẹ́ ní God tó ẹ̀pẹ́ lẹ́dàá náà lẹ́gbà lérò àgbàwọlé lẹ́gbẹ́ kan the same the same the same servant so ayọ̀ ní fún kó jẹ́rú lábẹ́ èèyàn kan tí wọ́n bá lé omi ó bọ̀ lójú ẹ̀ pé àfẹ́ ọmọ ìbáṣẹ́ni pé láàkẹ́ ọmọ èèyàn ó ti yí ọlọ́run sì dáa pẹ̀lú làákà ìpé káláròjinlẹ̀ káláròjinlẹ̀ anábì wasalọ́lọ́wọ́ dasalam gbogbo àtà bá bẹ̀rẹ̀ àwọn sọ pé wasalọ́lọ́wọ́ àwọn sọ́lì wọn sẹ́lìm ala muhammadin sallallahu wasallam abduhu wa rasulu a ń tọrọ àlékún kí àdìgẹ̀ fánàbà muhammad ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe dá wa tó jẹ́ pé òun ló dá gbogbo wa náà ló fẹ́ ká jẹ́ ẹrúsìn òun lápapọ̀ ló fà tá a fi ń lọ síbi àwọn àyà yẹn ó kéré pin ká mú ọkàn mùsùlùmí dúró sójú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ nìkan kan ò bá tẹ̀ ẹ́ sọ pé òun fẹ́ gbà sílám ẹni tó pẹ́rẹ́ mùsùlùmí nǹkan kọ́kọ́ dúró ná kó rẹ̀ pé mùsùlùmí tó dìbà lẹ́jọ́ aburú fún jọ́gbìn náà àmà la fi mú ọ̀rọ̀ sọ̀ látù wá mọ́sálásí wá jòrò ó jòrò gan torí mọ́sálásí kankan tí wọ́n kọ́ sílẹ̀ Yorùbá yìí kò sí kankan tó gba àwọn mùsùlùmí tí ń bẹ ládùúgbò yẹn tó bá jẹ́ gbogbo wọn ní ó bá ṣe sọ̀látùl jamaa láwọn ọkùnrin wọn èyí tó tóbi àti èyí tó kéré kò sí èyí tó gbà wá ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni ò wá sí èyí tó lérò àgàgà kó jẹ́ páwọn ẹlẹ́bọ ni imam kí wọ́n ti gbin ẹbọ sáwọn èèyàn lọ́kàn nítorí àájẹ àmù àájẹ àmù ká gbìngbèkúgbè sáwọn èèyàn lọ́kàn ká gbin ìwà àti ṣe sí tó lòdì sọ́lọ́run ká gbin sáwọn èèyàn lọ́kàn mùsíbà ńlá ni àsọ̀látù núù ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam ìmọ́lẹ̀ ni sọ̀látù jẹ́ bákanáà sọ̀látù sùúrùrùn fúsìlì mùmìnì inú ìdùnnú ọkàn múmìnì ìní sọ̀látù jẹ́ lẹ́nugbà tí ìjọba ní kójọmọ́ kámọ́ kìjúmọ́ yìí ara ẹlòmí ò gbàmọ́ bí ìgbà tí àráyé wá ni lọ́dí pé àti júmà torí pé ń bẹ ẹnu ẹ̀sìn tẹ́lẹ̀ pé tí ẹ bá mọ̀ọ́mọ̀ fi júmà mẹ́ta lẹ̀ tí ò sí ní ẹ̀skíùsì kankan nínú ṣẹ̀ríà tó lè sọ pé mo fi fi júmà lẹ̀ ó mọ̀ọ́mọ̀ fi júmà lẹ̀ á sàmì mùnáfìkì sílà ọjọ́ júmà sì ń dé a sì ń wò bẹ́ẹ̀ náà bí ìgbà tá a láyé ó dìgbà tá a bá kó láyé ká tó má sì sọ láti ìmọ̀ gbogbo àlàsìnrán jọba létí là ń gbàjọba mọ̀ràn wọ́n neglect gbogbo ẹ má sínwọ́ àti sọ fáwọn ẹ̀kọ́ ẹ má sínwọ́ ẹ má fọwọ́ ẹ má bo onú ẹ má jìnà síra yín àti sọ fáwọn ẹ̀kọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ abala tíjọba neglect yẹn òun lọ̀gá gbogbo ẹ̀ kábẹ́lọ́n kájìnà sábòsí ká mọ́fẹ̀tọ́ ẹlẹ́tọ́dún ẹ̀tọ́ gbogbo owó nàìjíríà pátápátá sóyé ráì mo ń fẹ́ kí wọ́n kò tì mí wrong ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ yìí tí ó bá pé kì í bá ṣe bẹ́ẹ̀ gbogbo owó tó bá yẹ kó nàìjíríà gbogbo ọmọ nàìjíríà lónìí kì sàn tó wà ń jọba that is why tẹ́ẹ̀rí rẹ nìkan tó fi ọ́fíìsì ìjọba alẹ̀ tó kó òun lọlé tẹ́ bá sọ pé owó kan owó ìjọba owó nàìjíríà ní jẹ́ bẹ́ẹ̀ ààrẹ ò lè kó lọ tó bá lọ ààrẹ mi ò dé bá ni sẹ́nítọ̀ kan ò lè kó lọ kí ló dé tó wọ́n ní ṣàǹfààní fún gbogbo wa kájìnà sábòsí nínú kan tí fàyàbalẹ̀ fi máa tọ́lọ̀ fi máa rọ̀jò fàyàbalẹ̀ fáwùjọ ní kájìnà sábòsí ká má lò agbára tá láti fi yànyàn jẹ ká má lò láti fi dààmú èèyàn pé kí ni wọ́n ṣe torí pé ọ̀rọ̀ ìlú àtàràlú sóye ó dàbí bàbá kan tó fogún lẹ̀ tó kú tó fogún lẹ̀ tákọ̀ bí ọmọ wá gbẹ́sẹ̀ lógún mo fẹ́ fa àwọn olóṣèlú wé àpèjúwe wọn tí ó sì fẹ́ yàtọ̀ síra wọn ẹ rè pé àkọ́bí wọn ó dọ́ta lẹ̀ wọ́n máa rojọ́ ẹ̀ kiri pé àkọ́bí wọn àkọ́bí àwọn ló gbẹ́sẹ̀ lógún ẹ̀sìn àwọn ọmọ yìí ṣe ń ráre àkọ́bí wọn gbẹ́sẹ̀ lógún ni rárásì ní gbogbo wọn lónìí àtọkùnrin wọn àtọbìnrin wọn wọ́n jọ lógún ni kò sí àdánwò tó bá wa yìí àdánwò tó sẹlẹ̀ yìí Allahu Akbar àmì ọlọ́run bá subhanahu wa kọ́lọ́run bá mú kó tó bá kúrò tán ìyẹn coronavirus kọ́lọ́run fàbúrú mi rọ́pò ó hàn sí gbogbo agbangba pé ọlọ́run bá lọ ṣé níbi ká pa ẹ̀sìn ọlọ́run ti lọ́nà àbáyọ wá wà hmm? mo sọ ti lọ ẹni tí a bá screen tí ò bá mú ẹni tó bá mú yọ sọ́tọ̀ eléyìn sì dá nínú ìgbésẹ̀ ẹni tá a bá ń yẹ̀wò lọ́wọ́ káti dádó sáyẹ̀ ọ̀tọ̀ gbogbo ẹni tí ò bá tí mú ká mọ̀ sí lọ́hùn ká mọ̀ bẹ ọlọ́run láwọn ìlú kan lágbàáyé lónìí wọ̀nyé mọ̀ bẹ lọ́hùn ọlọ́run sì ń mú àdánwò yẹn lọ ó sì ń dínkù ó sì ń kò níbòmí bẹ́ẹ̀ni kan bá sọ pé tipátipá nìsìn òun lọ sí júmà wọn aláìgbọ́rọ̀ síjọba lẹ́nu ó sì ní ó ní process ó ní bó ṣe yẹ kárìn táàfin ní fọlọ́run balẹ̀ táàfin ní jìnnà sọ́lọ́run bákan náà ànábì sallallahu ta'ala sallam lẹ́yìn ìgbà pé ó jẹ́ ká mọ̀ ìmọ́lẹ̀ ni sọ̀láàtù jẹ́ ó ní jóyìn láti kó rọ́tù ayé nífi sọ̀lá ìtútù ojú mi bẹ́ẹ̀ bí kí n máa ṣe sọ̀lá nígbà bí a máa sọ fún Bilal àpẹrun pé pé adan àríyìn náà bí sọ̀lá àti àbílal jẹ́ ká ti sọ̀lá wọ́n ń sọ fẹ́lòmíì nínú ẹni tó pè rẹ̀ ní mùsùlùmí a ní ẹbá abẹ lọ́hun afẹ́ máa kí àmọ́kàn ọ̀balẹ̀ nínú sọ́tò rad ọlọ́run ọlọ́kan ọkàn ò lè balẹ̀ tẹ́bí kò láyé àfikẹ́ padà síbi kẹ́mọ̀ sẹ̀mí ọlọ́run alábìdíkì láhí tàtùmọ̀ inú kùlùb ẹ̀ ń fún ọlọ́run ní ẹ̀sà lẹ́yìn ìgbà tọ́lọ́run ti payín láṣẹ a sọ fáàsì ọ bẹ̀sìn tá a fẹ́ ná sọ́lọ̀ náà subhanallah wàlá haúlà wàlá kúwàtà ìlàbìlà àwọn ní àpá kírùn adẹ́kùn ẹbá fẹ́ ọlọ́kàn balẹ̀ ajé àmú iná ni ká ló ní tẹ́ǹjẹ àti tẹ́mù àwọn ẹni tí wọ́n gbàgbọ́ àwọn ẹni tí wọ́n gbàgbọ́ tí ọkàn wọn sì balẹ̀ sí ìrántí ọlọ́run jẹ́ o n sọ fún ọ pẹ̀lú ìrántí ọlọ́run wàtátìmọ̀ inú ẹ̀ pé present continuous tense ní tí ó mọ̀ ṣẹlẹ̀ lọ ní tí ẹ̀ bá ti gbọ́ ọlọ́run bá gbọ́ alẹ́dínà kíni amanu wàtátìmọ̀ inú kìí sí pé wátìmọ̀ anà wàtátìmọ̀ inú kulubuhum bìdíkìrìlá tọ́kàn wọn imani tọ́lọ́n ti síwájú yẹn ló ṣokùnfà àfọkànbalẹ̀ yẹn tí ń bá wọn gbé lọ kódà bí bí mu ṣé bẹ́ẹ̀ ráwọn sàhábà tàlẹ́ bẹ́ẹ̀ bá pẹ nìkan lónìí mo sì mọ́ sọ gbogbo gbà ọlọ́mọ fara ni wá bẹ́ẹ̀ bí bá pa ẹnìkan bí àbó òrera bí bí bá pa ẹnìkan bí mọ́rùn-ún kàtọ́ọ̀tì bí bá pẹ̀ nìkan bí kámọ̀dákan kámọ̀dákan náà sọ̀hábà bẹ́ẹ̀ ẹ̀ ní gbúrú ẹ̀mọ́ nínú kódà yàtọ̀ sí pé ẹ̀ ní gbúrú ẹ̀mọ́ nínú Islam ẹ̀ ní gbúrú ẹ̀mọ́ láyé bó lẹ̀ sẹ́ ní gbúrú ẹ̀mọ́ láyé ní sọ pé ẹ̀gbọ́ ikú yájẹ̀ sí jẹ́ kó ń da nǹkan jẹ ẹnìkan àbúrò mi kan mọ̀ wọ́n fẹ́ dàbí pé wọ́n sàsùnmọ́ nínú ìlú kìí sí ibi tó jìnà rárá wọ́n mọ̀ra wọn bí ẹni fẹ́ jọmọ́ rí gbogbogbà wọ́n ní wá ń sọ wípé ayé ìtùsóhun òun àfàìmọ̀kí ẹ̀mọ́ gbé nǹkan jẹ pé tí ń sọ bẹ́ẹ̀ tó jọ mẹ́ta àti tí ó sì náà nù ọ̀nà ó ti lọ́kadà tí ń gùn ọkọ̀dà náà ló gbé lọ ojúgbó níjọ́ tí ó gbé nǹkan jẹ ló bá lọ da nǹkan jẹ níbẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí fún mi ó ní jọ náà ni wọ́n discover òkú ẹ̀ o níbi tó kú sí èsì sí sì pé bò bí ìgbà tó ti rà wọ́n ní òun wá rò pé ah, ọlọ́mọ tóbi lọ́ba o ṣé ó ti ń jíyà lọ látàyé náà nù wọ́n nígbà tá tún sí tán èsì sì kú òǹbì sàárè ẹ̀ ilé òsì súká tó lọ gbókù ẹ̀ àpẹẹrẹ burúkú nù láìsẹ̀ pé ó fìgbẹ́ wẹ̀ nìkan tó lè pààyàn kíákíá náà ló gbé jẹ bébí ebi tó pa mo lè fi títóbi ọlọ́run àbúra kò tó ebi tó pa àbúrò rà àbọ́pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wà máa rọ́dà àwọn záríkà àndí nìyìn ó sì fi sọ̀lá túlẹ̀ wọ́n ṣubú lórí sọ̀lá nínú ọ̀rọ̀ kan tí mo fẹ́ lo ìtumọ̀ ẹ̀ tó bá jẹ́ pé mọ́tínú ẹrù dé fáwọn kòrèṣì ẹrù dé fún àwọn kòrèṣì láti sham tírélà lọ́jọ́ yẹn ràkúnmí ni ràkúnmí méje wá wọ̀lú àwọn kòrèṣì tí wọ́n gba islam àwọn ni wọ́n ni àwọn yẹn sì mẹ́lọ́dọ̀ ànábì sallallahu ta'ala sallam ọkàn wọn bá sí wọ́n gbáriwo pé kọ̀tínà ti dé kọ̀tínà àwọn kòrèṣì ràkúnmí ti wọ̀lú ọkàn wọn ò sí bí ọ̀rọ̀ mọ́ tó jù sọ́lọ́n bá wọn sọ sọlọ́lọ́ òsàálà òsàálà sọ́tù fàtíhà bá sọ̀kalẹ̀ tàbá wo tàfsírù sọ́tù fàtíhà àhábọ̀rọ̀ ìbẹ̀ wọ́n bá jùmọ́n jùbìlú lọ sọ fún ànẹ́bí sọlọ́lọ́ òsàálà wípé áyà méjì àbí kí àbí ká exchange ẹni kágbéra kún mí ẹrù àkún méje fún ọ káwọn gbáyà méje àsábùn ní màsá ní òjíṣẹ́ ọlọ́run ní tọ́lọ́run ti fún mi ti tó mi ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ níbi wealth wàláyà alexander roble kara kò sí fọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ tó tó bẹ́ẹ̀ tó dàbí ti ti bẹ nínú iman kọ̀ wá fẹ́ni tó lè mọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pé wá wò jẹ́ ká sí fún ọkọ àfẹ́ni tó wá wà nínú iman turkana nabi sallallahu alaihi wasallam ó man kunna fihi wajada bihinna halawatal iman tí nǹkan yẹn bá ń bẹ lára èèyàn àbí tí yẹn bá wà nínú nǹkan yẹn yóò rí adùn iman kì í ẹlòmí ò ní bá rí àkọ́kọ́ ní ẹkùn náà Allahu rasuluhu ahabba ilay mimma suwahuma kó yẹ pọ́ lọ́wọ́ bàtà nábì ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan míì láyé lọ ìdí mo fẹ́ lò ń ta ni ò nífẹ̀ẹ́ ọlọ́run dójú ẹ̀ tí ó nífẹ́ ànàbí sallallahu alaihi wasallam tí wọ́n pe àdán pé hayya ala sọ́lá hayya ala alfàlá tó tún wọ́n pé ìdààmú ò bá ní kìí ṣe ìdààmú ti ara ìdààmú tọkàn pé ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ẹjẹ́ lọ sí sọ́látù náà ẹjẹ́ ti ibi sọ́látù dé lẹ́fìdì nílùú ẹ̀sìn bó tẹ̀ jẹ́ pé tí wọ́n bá ti gbé pátákó sí ẹnu ọ̀nà kíní wọn ẹ̀rí pé múgílá kò lè sọ̀lá títí ta tí àti kó lọ́jà o a lọ sí sọ̀lá tò ní ẹ wà balẹ̀ ẹnu ọ̀nà gbogbo ṣọ́ọ̀pù ẹ wà nírèyàn kankan lọ́jà mọ́ àti lọ́sàn àti lálẹ́ àmọ́ lónìí tí wọ́n bá pe àdán táwọn èèyàn lọ sí sọ̀lá tò ń bí ẹ lè mọ̀ pé nìkan kan lọ́jà lọ́dọ̀ tàwa ń bí ẹ lè mọ̀ pé nìkan kò lọ́jà ọjà sì ń hó lọ ni bàtálíọ̀n àwọn sòmí sì kú bẹ́ẹ̀ tó kí sọ̀látù tó yàn ṣe tí ń ṣe gbọ́ngbà ń gbà délé máa lọ sí sọ̀látù zoro máa lè sọ̀látù làásùd máa lè sọ̀látù magri sọ̀látù lìṣà kí sọ̀látù tọ́lọ̀ ó náà sọ̀látù tí èfi hàn lọ́kàn balẹ̀ láyé ni àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí tọ́kàn wọn ti ń balẹ̀ alábìdíkiri láàyè tátùmọ̀ inú kùlùb ìrántí ọlọ́run bá ìmọ̀ jẹ́ kọ́kàn balẹ̀ ọ̀gá ìrántí ọlọ́run bá ni wáyé pẹ̀lú àníyàn tó mọ́ tí ò ní jẹ́ àyà kan tí ìrántí inú sọ́tù nìsà bóyá bí etí kìíní kan tó kí sọ̀látù lìmùnàfíkìn tọ́lọ̀run ròyìn wọn nípa wípé wọ́n wà láyà tó náà sọ̀látù iláwà wọn kò sáálá ọlọ́run tún nígbà yẹn náà sọ̀látù afẹ́ sọ̀látù ojú ayé sọ̀látù pé tí ń bá dìde ní ìsìn ó kàn máa sọ̀yẹn lẹ́nu ọlọ́wọ̀ tó ní tẹ́wọ́ gbà ló fà tó fi jẹ́ pé ànábì sallallahu ta'ala sallam ó ní innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa gbogbo sẹ́tà bá ṣe kó jẹ́ pẹ̀lú pé tọkàntọkàn àti wọn ojú rí ọlọ́run bá ní kì í sí sọ́látù nìkan gbogbo ohun tí jẹ́ islam pátápátá èèyàn ṣe hájù látòjúwe inú ẹ̀rí tó rinlẹ̀ tó jẹ́ ẹ̀rí òdodo tó sọ pé labbaik Allahumma labbaik kìtọ́lọ́run tó sọ pé màláka ẹ̀ sọ pé pé láàlàbáyé kẹwàá lásàádáìk eléyìí ńkọ́ ìbúlafẹ́ tìyàn sí ẹ sọ fún pé àgbà ò sínú wọn ò sì sóríire torí pé kìí ṣe hajj torí tọlọ́run ló ṣe bẹ́ẹ̀ náà níbi sọ́lá ó ń bẹnu sọ́lá pẹ̀lẹ́rì tó dájú pé sọ́lá tó ẹlòmíì kọjá kókósẹ̀ rẹ̀ dájúdájú sámà sí jìnnà sámà sínú sọ́lá tó sì ń lọ kò sì kọjá kókósẹ̀ rẹ̀ sọ́lá tó sóbì dóhùrù asùrù mọ́gírẹ́bì ìṣà sọ́lá tó júmà ọ̀kọ̀ọ̀kan kọjá kókósẹ̀ tó sì sọ́lá tún dájúdájú àwọn alágàbàgebè ń tan ọlọ́run jẹ. àwọn alábòsí ń tan ọlọ́run bá jẹ. ọ̀nà yóò sì tàn wọn jẹ. ọlọ́run tàn wọ́n yóò dẹ̀ wọ́n lẹ́kẹ̀ẹ́. bí wọ́n bá dúró láti kí irun. tẹ́ wọ́n á dúró pẹ̀lú òròjú. pẹ̀lú òròjú ń bẹnu àwọn tó kù láyé lónìí náà. tó dáhùn alágàbàgebè kalẹ̀ sáyé wọn ò sì tán báyọ̀ fi tán. wọ́n dúró dúró pẹ̀lú àwọn wọn ní gbọ́n dìde mùsùlùmí jọ́gbé dàlẹ̀ kíyàmà torí kókò sísọ látò lọ́kàn wọn wọ́n fẹ́ káwọn èèyàn rí wọn ni wọ́n sì ti rí wọn mílẹ̀ parí ẹ̀ sí. wọn kò sì rántí ọlọ́run àfi díẹ̀. àbẹ́ẹ̀rí nǹkan wà láyé àdìkòrò náà lọ́hà ilà kọlílà àwọn onítẹ̀síìrì wọn ni à ah, èwo ni kọlílù yẹn díẹ̀ tán rántí ọlọ́run fi rinlẹ̀ wọn iná ní rí tá a rí wọn iná ló fàtà fi sinwọ́n tó rí tẹ́wà tó pé àwọn èèyàn jẹ́rìí pé wọ́n ń ṣe sọ́lá àti rí wọn lóòótọ́ àmọ́ wọn ní gbé wọn ní dídí wọn ní gbé wọn dídí ẹni tí ń ṣe sọ́lá lọ́jọ́ gbé alkiyama ó ṣe pàtàkì púpọ̀ bàbá ó gbọ́dọ̀ mọ ọmọ aya ọkọ ó gbọ́dọ̀ mọ tírèèni ìyàwó láti mọ ti sọ̀lá mo máa ń sọ padà padà sọ fáwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà pé àsìkò tá sì sọ̀lá tó jàmá láwọ̀ ọkùnrin mọ́sálásí àsìkò náà lẹ́sẹ̀ tí yín ní ilé o èyí máa kóró ojú sí wọn gan torí pé tó bá jẹ́ pé náà bá jọkùnrin ní ilé àsìkò yẹn ìwòlẹ́mọ̀ pa sọ̀lá tó pọ̀ sí i èwo láàmọ̀ dílé sọ láti kàn tí ó fi jẹ́ pé ńgbà kan látò ṣe sí ṣé bí nítorí pé ayọ̀ǹda fóbìnrin kó sì sọ láti ẹnu lé ni àsìkò táwọn ṣe jàmáà kìí ṣe pé jàmáà ẹni ó mọ̀ fi sọ láti tiẹ̀ o òun ló ti sọ láti tiẹ̀ lásìkò tí gbogbo èèyàn ṣe sọ̀lá kó tó di pásíkò sọ láti ẹyọ kan lọ òun ó ti ṣe lẹ́yìn wá ìgbà náà anábì sallallahu alaihi wasallam ó ní sọ́lù kàmẹ́rọ̀ ayétumú ní ìsọ́lì ẹ ṣe sọ láti bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń ṣe sọ́lá inú ló bọ̀tọ̀ pé àwọn èèyàn tí bá ń ṣe sọ́lá tí wọ́n ń yapa ìlànà tànàbí gẹ́gẹ́bà ṣe ń tẹnumọ́ níbi sọ́lá ó ṣe tí wọ́n wà ní ládà sọ́lá inú ìyapa ó ní al-iltifat ẹlòmí ara ìbalẹ̀ tó bá dé ibi sọ́lá rárá yóò mọ wòkè yóò mọ wọ̀tún yóò mọ ibi tí òyìn yóò họ pèlè tà ibi tí ń hù àwọn fatia náà àwọn kan náà tó ti parí sọ́dọ́tù fatia ẹ̀hẹ́n àwọn èèyàn wà parí ẹsẹ̀un jẹ́sàkùnmọ́ ọ̀káìrà wọ́n parí sọ́lù fàtí àwọn bàkìjó mọ́lẹ̀ ìjónù rẹ̀ èyí sọ́tún èyí sósì àníjọba tó wá ka fàtíà gan níbi sọ̀látù sìríyà jẹ́jẹ́ ẹ ti mọ̀ pé bàbá lè mọ́mù ti parí fàtíà yóò wá yí lọ ọ̀tún yóò tún yí lọ yóò yí ka ọ̀tún yí kó sì mẹ́tì máa ń ṣe wájú àwọn kábíyèsí ẹ ti mọ̀ pé ah, bàbá parí fàtíà nù níbo lélẹ́yìn wà a máa farabalẹ̀ lórí sọ̀látù ni ọ̀kan nìyẹn wàyíkúrọ̀ ní sọ̀lá ti lìtìsáàbù máa ń ṣìgìrù kàṣẹ́ ìsẹ̀kìl tàbá wà nínú sọ̀lá àìmọ́ jẹ́ kí àwọn kan tí ó mọ̀ dání láàmú bí nǹkan bí kódà tó bí dóní nǹkan tí wọ́n kọ́lẹ̀ àbí nǹkan tí yóò mọ̀ darí ojú ẹni táàmà gbójú lọ gbójú bọ̀ àníbi sọ̀lọ̀ sọ́làm ó pàkíyèsí sáàdí ó pàkíyèsí wá sí nǹkan kan àwọn tí máa wo sánmà ìyẹn ni pé òkè mọ́sálásí torí pé wọn lè rí sánmà láti inú mọ́sálásí pé ẹrẹ́jú yín lẹ̀ o àbí kí n sọ fọ́lọ́run kó gbojú ẹ̀rọ bá dé sì ń ṣe lágbára tó ẹ máa wọlé ẹ máa máa wòkè mọ́ òkè túnù kìí ṣe pé tí ìyí bọ́dì kò kò kàn dúó tọ́ òkè ní wá ń wò àwọn alálàájì tí ọlọ́run kó jẹ́ kó bá tún ní wàí náà ṣe bíyàn bá dé kọ́lọ̀ ń ṣàánú àwọn tán ṣe hajj tán lọ ṣàbẹ̀wò mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam Madina àtàwọn mọ́sálásí bẹ́ẹ̀ generally torí títí tí ẹlòmí òmọ̀bà tí mọ́mù sálámà mọ́sálásí ní ń wò torí àwọn tó ṣe lọ́sọ̀ náà ká mọ́ pàrọ̀ wọ́n ṣe lọ́sọ̀ jù o wọ́n ṣe lọ́sọ̀ jù lóòótọ́ o àìfẹ́ ká ṣe mọ́sálásí lọ́sọ̀ bẹ́ẹ̀ nínú ṣeré àtànábì sallallahu ta'ala ní haram kò rírú ẹ̀rí ní ti mọ̀dínà kò ríró ẹ̀rí tó fi dórí mọ́sálásí mi a fẹ́ sin ọlọ́run láàyè kan ni a fẹ́ fi mọ́sálásí ẹ̀rí rinlẹ̀ pé a fẹ́ sọ mọ́sálásí di àyè fáàrí kẹ́mọ̀ pé mọ́sálásí ti gbígbà ìlú nẹgbàjù mùsùlùmí ni wá sùjúdù wa láàyè kan la bùkátà sí tó rẹ̀ níbi sọ̀rọ̀ sọ́là ló fi sọ wípé jóyè láti lé àlà arúgbó masjidan wa tahura gbogbo orí bá àkọ́ mọ́sálásí láti sọ̀látù jamaa ìwọ́láwà kó ọ̀sọ́bù mọ́sálásí sí necessary things tó bá jẹ́ pé a nídìí AC ń bẹ̀ ó dáa irú Saudi Arabia ń sìn ìlú ooru ni bí ò sí AC mọ́sálásí gan kò lè rọrùn ìyẹn lè dákú kó tó parí sọ́lá ọlọ́run sì kẹ́ wọn débẹ̀ ìgbà tí ò tẹ̀ tí ìdí pé ó dìlú ọlọ́rọ̀ sáwọn èèyàn mánéjì ẹ̀ bẹ́ẹ̀ ni ṣebí dẹ́sàtì ni ṣebí náà là ń sọ látò ní pẹ̀lú ooru pẹ̀lú èpẹ̀ kò sí táìsì kò sí kan ànábì Ibrahim alayhisalam láàyè ibi tá a ti ń ṣe sọ́fà àti márùwà oni eh, ní mo fà àwọn ará ilé mílẹ̀ fi wádìí gẹ́rì rí zárín ibi tí mo fà àwọn ará ilé mílẹ̀ sí kò sí nǹkan ẹ̀hù ń bẹ̀ ọlọ́run dákun ṣàánú mi má jẹ́ kára ni wá láàyè tá a ti ń sọ sọ́fà àti mẹ́rìnwá náà ni láàyè ọ̀hún gangan lónìí tí ẹ̀ bá ṣe ó múra àbọ̀ ṣe hájú yóò mú omi zẹ́mìzẹ́mì tútù yóò sù láàyè tánà bí Ibrahim tí tí tí sọ wípé kò sí nǹkan kan tẹ́nu jẹ́ ń bí o ń lọ wá nǹkan tí ó mú gbèsè ìrọ̀rùn fún àìwọ̀ ọlọ́run bá mi mọ́dàmú mọ́dàmú àwọn èèyàn wọ̀nyí o torí àsìkò àwọn kan tí máa ba sọ̀látù jẹ́ sọ̀látù bàjẹ́ pẹ̀lú ká sọ̀rọ̀ ń bẹ̀ ẹnìkan nínú àwọn aláṣejù mo gbọ́ ni o èmi ò rí o èmi máa ń sọ èyí tí ó bá jẹ́ pé mo gbọ́ ni màá yẹn rí ẹ̀sọ́ tó yàtọ̀ sí tí mo rí ó ní aláṣejù náà gbogbo wọn o ni ìmáàmù bá ka fatia ló bá fi àsọ̀látù lé fati ló bá fi lé ìlẹ́wà jẹ́ sóra tí ó kà lẹ́yìn fatia lẹ́nìkan bá ké mọ́ pé nígbà tí sára wọn tó ẹwà o ẹwà kò tó bá wọn ẹ bá o náà aláṣejù lòun náà ṣùgbọ́n wò pé ti bàbá ìbọn mi ti afẹ́ ga ju o èwo ni sọ̀dátì fàátì lẹ́yìn fàtíà ó ka súrà o ó tún fàátì lè ti bàjẹ́ tí bá ti sọ̀rọ̀ kan tí kí o gba ara kó kó ní kíbílà àmọ́ tó wáyé pé apá kan ara mú tí èsì pé o gbojú ló kó ní kíbílà ó sì ń bá mu ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ni ò sì dojúkọ kíbílà rárá tí o gba ara yí kó ń bẹ̀ a lè mánéjì yẹn ká sọ pé kí lẹ́yà fẹ́ ká ṣe báyìí ó ní ní ìsìnkú ti kọ́ mọ́sálásí nù sí búlọ́ọ̀kù láńsìn àbọ́lọ́ mo ti mọ mọ́sálásí kan nìbàdàn ibi ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n yí sí báyìí tán sì wà lórí ẹ̀dọ̀ ní mo mọ̀ kan lógúnmọ̀sọ yìí tó dá mi lójú ni mò ń sọ yẹn tó yẹ pé kò sí gbogbo ara ní kíbúlà rárá asọ́sọ́sọ́sọ́ lọ́jọ́ tí ọlọ́run ó ṣàánú wa mo tẹ̀ tó wá kó yẹn nígbà náà káànú yẹn ó tó ṣẹlẹ̀ ni bàbá kan tóun náà mọ̀ gbọ́ wá sí ó dá kí mùsùlùmí mọ̀ gbọ́ wá sí òdodo ká sì mọ̀ mo lò kì í sàfà àfọ́ onírìnàjò ti sọ àwọn àfọ́ tá à ń gbàdúgbò àti sọ pé mọ́sálásí kíbílà rẹ̀ ti àti yíkò kíbílà pátápátá ẹ wá mọ̀ tí bàbá yẹn wí kọ́lọ̀ máa sán ó ní ìwọ̀ tó ọmọ ń tako àwọn èèyàn tán máa sọ pé àkọjú sí kíbílà síbi tá a bá ti sálámọ̀ tá a bá fẹ́ siná fílà síbi ibi tí wọ́n pè kíbílà lọ́mọ dojúkọ wà láì bó ṣe rí nìyẹn ọya ọya ọya fèsì sí tí mo sọ ohun ó fẹ́ tó gbàdá ti bẹ̀rẹ̀ lẹ́kítọ̀ lónìí kò bá dáhùn tó ọ̀bá wá dáhùn ajẹ́kọ́ alábòsí ni ọ òní ìlàtọ̀ mọ́sálásí ikọ̀ mọ́sálásí yẹn gbogbo pílà tó lè gbà tó lè kọdíyàn láti dúó kọjú sí kíbílà àárọ̀jọ́ náà wọ́n fọ́ o ń bẹ lógún ọ̀sọ̀ ìdò ni ẹni tó ṣiṣẹ́ ẹ̀ yọrí kìí sàfà bàbá kan ládùúgbò tẹ́ dámọ̀ ni tó sì lẹ́nu ń bẹ so ohun tó fi jẹ́ pé náà àdìsí ń bẹ wípé ọlọ́run fi agbára téèyàn ní sàánú ẹ̀sìn ní ìtàwọn oníwà sí ò lè tí wọ́n lè achieve láti wọ́n pàkíyèsí àwọn olóṣèlú náà eh, congratulations congratulations agbára tán sí lò tán bọ̀ adébánjọ́ gbẹ̀lá kìíyàmà tí èèyàn bọ̀ akábàámọ̀ pé mo jẹ gọ́vnà rí mo jẹ sẹ́nítọ̀ rí mo wà ní rẹ́ẹ̀pù rí tí ń bọ̀ akábàámọ̀ tọmọ aráyé ọmọ adámọ̀ ń dààmú báyìí ọ̀rọ̀ sọ̀látù là ń sọ èyí sọ̀lá